a ó tún àtẹ̀síwájú nínú síra tí a ń bá bọ̀ síra tí a ń sàlàyé fúnra wa tí orúkọ síra náà máa jẹ́ masáwó lè àgbàdá wà á sàrò àgbàdá lè kú mà eléyìí tí pòfẹ́sọ̀ máàlì hamidi ìdúnwọ́kọ abẹ́rẹ́ lọ́wọ́ sọ̀rọ̀ àwọn ẹ̀ sọ̀rọ̀ lórí abẹ́rẹ́ lọ́wọ́ mọ́sàwọ́ lára àwọn ẹ̀dá kọ̀ọ̀kan tó ti sàǹfààní látara síra yìí kéèsì ìdí àwọn àlùfáńkà yìí ṣe bá ìwé ní oṣù ká tó ti sàǹfààní bẹ́ẹ̀ lọ́mọdé wà tó wọlé lórí. báwo ti alẹ́sìn wọlé sílẹ̀ nínú àwọn àmọ̀táwò àwọn àwọn ìwà abú tí ò yẹ kí a máa rí lọ́wọ́ àbíjọ ẹ̀ka lọ́wọ́ èèyàn ní ajẹ́nálì òun náà ni àdìgbòmọ́lò ìmọ̀ sáwọn àbíkàtọ̀ pé àwọn ti dé láwọn dáàbò tó ṣáájú àti gbàgbọ́ yẹn kí ni jẹ́ àwọn gangan bákan náà a tún wọnú àlàyé kéde ẹni máa ń fà á táwọn èèyàn máa fi sáwọn kí ni máa lídì sí kéèyàn ya ahun tí máa jẹ́ kéèyàn ya ahun dáàbò tó kọjá abẹ́ ọ̀kánbẹ̀ ìpé inú tí máa jẹ́ kéèyàn ya ahun òun náà ní kéèyàn ya oníwọ́bìà ẹni kó níwọ́bìà ní kò ní fi tọwọ́ rẹ̀ lẹ̀ yóò sì tún fẹ́ fún ọmọ àgbàgbọ́wọ́ yẹn eléyìí ó jẹ́ ká tuntun máa jẹ́ kéèyàn ya ahun. níbi tó sì jẹ́ dandan tó yẹ kó na sí kò ní na síbẹ̀ bákan náà déédé òdiwọ̀n tó yẹ kó ná láàyè kan tó bùkátà ti kọ́ náwó síbẹ̀ kò ní na ẹlẹ́kẹta nínú kẹta àbá tọ́ka sí wọ́n lóun náà ní àlìjáhálù wà ádámù lè ẹ̀lìmí ní àmì yẹ́sìlì ìfá wàlẹ̀ káàrọ̀ ni wọ́n ní kéèyàn ya láìmọ̀ká kéèyàn máa nímà nípa ìpàtàkì kéèyàn máa náwó àti kéèyàn ya ọlọ́rẹ̀ téèyàn bá ti máa pàtàkì ìdí bẹ́ẹ̀mi kéèyàn máa náwó àti kéèyàn ya ọlọ́rẹ̀ wà á náwó bẹ́ẹ̀ sì ni kéèyàn máa ná téèyàn níyì kéèyàn ya ọlọ́rẹ̀ yunami alimaala yìí máa jẹ́ kó yàn ọ́ máa ní dàgbàsókè sí ni yìí máa jẹ́ kí dúkìá yà kọ́ máa gbèrú sí ni. wàyà sí ìlú barakata títí máa jẹ́ ká lùbáríkà dúkìá ẹni kó máa pọ̀ sí. bẹ́ẹ̀ bá ti náwó téèyàn ń tọrẹ dúkìá wọn máa gbèrú sí àlùbáríkà rẹ̀ sì máa pọ̀ sí. sẹ́yìn pẹ́lẹ́ ọlọ́wọ́ bá a ní kọ́lá ní alọ́kọ́sọ́ bẹ́ẹ̀ fún wa náà lọ́kọ́ bitọnọ ọba alikọ láti ní yẹmu wọọrù rírà wáyé ibi sọdọ kọ ọlọ ọba alikọ láti owó ọba kópa ọba owó èlé gbogbo ẹgbẹ́ ti gba owó èlé ìpamọ́ ọmọ wọ ni wáyé ibi sọdọ kọ ìdàgbàsókè ó sì máa bá ìlú yẹn bá tó ti tààrà abẹ́rẹ́ omi àkókò àlùkò ìtẹ̀lẹ́ra wọn yẹn ẹni tí ń fún àwọn èèyàn lówó èlé òun lọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn rì bá a sí jù pé ní ẹni tí wọ́n fi fún èèyàn lówó èlé tó rò pé bẹ́ẹ̀ lówó ti máa dúkìá ó ti máa pọ̀ sí i ọlọ́dún kọ́ lọ́wọ́ ẹ̀ pé ìparun ní fún ara rẹ̀ fàyẹ̀ o dúkìá rẹ̀ yẹn ó máa parí wọn lọ́wọ́ díẹ̀ díẹ̀ náà ṣùgbọ́n ìtọ́wá fi tọrẹ tó yẹ káwọn èèyàn kan wá sáláwọn níbi ẹ̀ ó sì ní ó sì fún wa ọjà ẹnìyẹn ni àbókù ni pẹ̀lú pé àdájọ́ tó bá wa sílẹ̀ àdájọ́ tó ń yá lówó ọjà lówó bí ẹ̀fẹ̀ ìjì abẹ́ẹ̀mẹ́ta ìyẹn kọ́dà wọn dá owó yẹn padà sí ẹsẹ̀ kókò wọn àdájọ́ ni wọ́n kọ́ kọ́dà kọ́ ọ̀lẹ̀ gbótò ó sàárà ó ti gbowó rẹ̀ o ṣùgbọ́n kéde pọ́sáàfì ìlú fẹ́lẹ̀ ọjà yẹn ẹnìyẹn lówó ó lówó yẹn ó lò ó bẹ́nẹ́fìtì àǹfààní rẹ̀ kò wá gba èlé kankan lórí ẹ̀dẹ̀dẹ̀ tó yá ọkọ̀ náà lọ́gbà padà ànábì ni àkọọ́lẹ̀ fún ìgbẹ́gẹ́rẹ́ o kò sì sàrà. níta àyàn wọn lé léyìí tóbi jẹ́ pípẹ́ pàtẹ́ níta wà lọ́ba ìgbéyà olówó lọ́wọ́ ìfẹ́ ti máa ah, ládùúgbò tó fẹ́ yìí kódà ìlú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sanadi ti pé téèyàn bá yá àyàn lówó lọ́gbà èlé yóò máa sanadi tẹ̀ pé ẹ̀ ṣé ìwọ́n tó yá yẹn tó ẹ sẹ́ni náà ti máa irú profit láti gorí ẹ̀ àkọ́kọ́ náà profit tó wà ó lè ó lè gorí ẹ̀ tó bá lọ jẹ́ sí pé o bá tẹ̀ lé rí profit tó pọ̀ dáadáa bẹ́ẹ̀ tó ìyá àyà lówó bí ẹ̀mẹjà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tàbí gbogbo profit yẹn òun náà láàkà tó kó o fi kéde o kó sàrà yóò mọ̀ wá jẹ́ sábà bíi fi kéde dàrú fún ọkùnrin ọ̀nà kejì tó tún wá gbàgbé pé yẹn lè ṣe bísíǹsì náà gbà mí kọ́mọdé ni kọ́dà kó kó kó kó tì pẹ̀lú àmì yẹn lórí ìtẹ̀kù gbogbo tó ní náà ni ọlọ́run àbíọ́ gbogbo olówó àbíọ́ ló dákú sàmúbà wà láwọn ní gbogbo àdúrà àdánù bẹ́ẹ̀ wò àmọ́ káwọn náà wọ́n ti sàárà torí pé sàárà ti ṣe ni wọ́n láyàn gbogbo àdúgbà bẹ́ẹ̀ ẹni tó yẹ kó gbogbo tó ní lọ́tà sí ibi sẹ́ẹ̀dì yálà ẹni tí ń ta bí àwọn ọjà kan ní lọ́ọ̀ kó wá àmì ẹ̀ka tó lọ́ọ́ kúrò lómi lọ́ọ̀ kó wá sí ẹbí lójú ọ̀nà náà gbogbo ẹni parẹ́ yóò wá káwọ́ lórí ẹlòmíyìn náà ní iná ní ìdòwò kí àrẹ ẹlòmíyìn òbí ọkọ̀ òwe ti dànù ní omi ní ọba òbí jẹ́ àmì ẹ̀ tó lọ́ọ̀ gbọ̀dọ̀ tó ń tí wọ́n tún máa tọrọ fún ọdún lọ́dọ̀ ọlọ́run kò fún pẹ́ tí wọ́n bá lọ. wọ́n wá láti tẹ́lẹ̀ wọn tẹ́lẹ̀ àwa ní ìtọ́lọ̀ gbìnì ọwọ́ àgbẹ̀ pé tọ́ba lọ jẹ́ fún pé owó yẹn bá wà lọ́wọ́ yìí ṣe kò ní níye profit tó ọdún ti ní tọ́ba lọ fún owó yẹn tọ́ba lọ fún owó yẹn sí business. ta ló sọ fún owó yẹn sí business ó géèjì ta ló tiẹ̀ fún wọn fún wọn wá géèjì wọ́n lọ́nà àbí wọ́n tún gbàgbé lẹ́yìn ẹlòmíì ó ń pe bísíǹsì lóòótọ́ tó yẹ pé ọ̀ta ọjà yóò sì gé ní owó ńláńlá bẹ́ẹ̀ ṣùgbọ́n gbà tó wọ́n yọ ọba dé òkú rẹ̀ wọ́n àti owó mú. ọjà sí lágbájáta kò lọ ilẹ̀ pàtàkì yìí nà ọ̀rọ̀ tó ń sọ ìwé àwọn ọmọ yìí seven eighty six ní ọ̀dọ̀ eighty seven eighty seven to eighty eight lọ́rọ̀ tó ń sọ yìí. brother ọlọ́ba àwọn ọmọ yìí àgbàwá mọ́tò ló ṣe òun náà wá tó kójọ ó tó kójọ ó wá kó báwọn tí láti wáyà lórí kù. sẹ́yìn àpéjọ tí wọ́n tọ́wọ́ tó rẹ̀ wá tó lọ́wọ́ jáde láyé wọ̀lọ́ọ̀yì níta àwọn ìyàwó láti tọ́ díẹ̀ díẹ̀ wọ́n bá gbé mọ́tò rẹ̀ wá gbé mọ́tò tiẹ̀ náà dé lónìí o òkú rẹ̀ ni wọ́n bá lẹ̀ kí wọ́n tó wọ́n bá lẹ̀. tí wọ́n para ẹ̀rọ fún ẹ̀mí ẹ̀dó gbà dà lọ́wọ́. Owó tí wọ́n fún owó jọ yẹn nìyẹn. Torí di eléyìí nínú tí máa jẹ́ káwọn èèyàn kan ya ọmọ tí máa tó kùn bá tí máa ti àwọn ẹ̀rọ tó sọ́ta wọn. Òun ni àìmọ́ pàtàkì láàdá tí bẹ́ẹ̀ ni kéèyàn máa náwó sójú ọ̀nà tọ̀lọ̀ àìsàn pàtàkì àǹfààní tí bẹ́ẹ̀ ni kéèyàn ya ọmọ rẹ sójú ọ̀nà tọ̀lọ̀ wọn ká lọ́wọ́ àfẹnú ẹ̀ ní wípé wọn á kú yunẹ́pì alimad ó máa ń jẹ́ kí dúkìá ẹni ó máa ń jẹ́ kó máa gbèrú sí ni wọ̀nyẹ̀ sí ìdùbàràkátà títí wọn jẹ́ ká àlùbáríkà rẹ̀ lékún. wọn àdàbí yẹn anabi òsì anabi wa ìgbàlọ́wọ́ sọ fún wa bí nínú náà sọ bá rẹ̀ tá a máa ń pè ní alhadi olùkùsì hadith kúrúsì ni ó ní ẹgbẹ́ bàbá ìlàsọ̀rọ̀ náà ó ní ọlọ́wọ́ bá rẹ̀ kí kọ́ bá rẹ̀ انفق عليك انفق انفق عليك abẹ́rẹ́ máa ní àti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ èmi ọlọ́wọ́ máa ná èmi lọ́wọ́ ọlọ́wọ́ bá lọ́wọ́ máa ná fún wọn rẹ abẹ́rẹ́ wọ́n sáà ti máa ná tọwọ́ rẹ tí wọ́n bá ti ní àti bẹ̀rẹ̀ ọ̀rẹ́ èmi náà máa jẹ́ kele o èmi náà máa ná fún wọn náà ìtumọ̀ náà ìfẹ́ tọ̀ bá ti ní tọwọ́ rẹ má lè ti orí èmi lọ́dẹ̀ bẹ̀rẹ̀ lọ gbogbo ẹni tí ì

kó o sàánú wa. kọ́ ọ̀nà lórí ọmọ rẹ lórí kó lè ti tọ̀lọ̀ kọ́ ọ̀nà lórí ìyàwó rẹ lórí kó lè ti tọ̀lọ̀ kọ́ ọ̀nà báwọn ẹbí rẹ lórí kó lè ti tọ̀lọ̀ kọ́ ọ̀nà báyìí ibi tó yẹ ká dá sí ibi tí wọ́n ti ní ìdí ẹ̀dídì ọlọ́run. àníbi tó mọ̀ wá wa ni wọ́n sílẹ̀ àníbi tó jẹ́ pé wa níbi ọ̀rọ̀ mi pé màá náà kọ́ ti sọ́dà pọ̀ tó mi máa ní èrò àwọn àtàní wípé táwọn bá ti sàárà owó àwọn ọmọ àdínkù ìjàmá yóò mọ̀ bẹ́ẹ̀ jọ bẹ́ẹ̀ lójú yẹn ló tọ̀ yóò bẹ́ẹ̀ jọ bẹ́ẹ̀ lójú yẹn ló tọ̀ nípe ní mo mú five hundred thousand lọ́wọ́ mo wá hundred thousand bẹ́ẹ̀ mo wá fi ṣe sàárà jama yọmọ ìtọ́ bí gàdí four hundred thousand ọmọ lókù ọmọ ti kú lójú yàn bẹ́ẹ̀ ni fisikali yọmọ ìlà ìgbà tó ti kú lójú rẹ̀ fún àdàbí lọ́mọ ẹ̀kọ́ máa ń lọ kọ̀ọ̀kọ́ òdìkú òdìkú ó lè dínkù lójú rẹ̀ ṣùgbọ́n láàdá tó ti àbọ̀yà báwọn ó tu láàdá ntí wọ́n fi ṣe déédéé hundred thousand ẹ̀kọ́ wa máa láàdá tó ti àbọ̀yà ó lè ó lè mọ̀ ìyẹn náà bá dé láti lè fún aláàlú rárá òkè láì lè ṣùgbọ́n ọ̀dọ́jẹ́ mọ́tàlẹ́ lẹ́dí ní ẹgbẹ́ ìwúrà wọn àti ìsẹ̀bí ìdílà kàmọ́tàlì حبة أنبتت سبع سنابل وبكل سنبلة مئة حبة ẹ̀rọ wọn ní àpòjúwe ẹni tí ó náwó lójú ọ̀nà ọlọ́run àpòjúwe wọn dà gẹ́gẹ́ ẹni tó ń wó ọkà bàbà pàtẹ́tò tó ti lẹ̀ láti ẹ̀yìn jẹ́mà tí ó lọ ọkà bàbá bẹ́ẹ̀ ọkà ọ̀bọ̀lẹ̀ ń dìde jama sírí ẹyọ pọ̀ ọ̀kan mélòó láti mẹ́ èèyàn kan ò lè kà á ọlọ́dọ̀ wá pé ọlọ́wọ́ àpọ̀ fún wa ní rọ́ọ̀tì tó tẹ̀ wá kéré a máa ń tó bọ́ ọ́ndẹ́tì nínú sírí ẹyọ fún àtiwá jáde ẹyọ kan ti lè dulẹ̀ àpòjúwe rẹ̀ nìyẹn o wọ́pọ̀ wọ́pọ̀ náà wọ́n tẹ́ ta ọ̀ kọ́ wá wọlé bọ́kà bàbá ẹyọ kan iye tí ó jáde tí ó wà ní ti ẹyọ kan yẹn ìdí ẹyọ ọ̀kan yẹn táwa náà wá sí kó wá sáǹtì hundred thousand rẹ ní iye bí ẹyọ ọ̀kan bí hundred thousand ẹyọ ọ̀kan kó wá sáǹtì wá wọn ẹgbẹ́ kàrà lọ yẹn jẹ ẹ dàpọ̀ tó wá sí àgbo lẹ́kọ̀ọ́ ó lẹ́kọ̀ọ́ ni láwọn ọ̀nà míì àti mú aládùúgbò yẹn náà wá fún wa ní inú kẹsí àwọn ọ̀dọ́gbọ́n náà wà bá àtúntò lójú ẹni wọn sàlàyé báyà tàbí ọ̀hún wípé owó rẹ̀ ò ní kú ó lé ọ ọwọ́ ẹni nígbà wọn ní nígbà wọn náà nínú tó kú ẹni máa ìsinmi mi yìí àbáwá tó bí náà ó tẹ̀ wá tẹ́lẹ̀ kẹ́kẹ́kẹ́ tó bá sí iná lòó fún èèyàn mẹ́rin lọ́wọ́ dáná wọn lẹ sọ palásìkò náà nà ẹ̀kọ́ náà tọ́nà ọ̀bá jẹ́ sílẹ̀ kọ́kọ́ dáná wọn lẹ́nu onímọ̀ kó lé láì. àmẹ́tẹ́ fẹ́lẹ̀ kẹ́kẹ́ dáná wọn lẹ́nu tó ṣe sí náà ni nígbà tí wọ́n ti náwó he títọ́pàlà náà lórí ó tọ̀ ó lé sí ó lé bá ọ̀rẹ́ àwọn. ìdérí pẹ́ẹ́lẹ̀ kẹ́kẹ́ dáná wọn lẹ́nu lábàá. kódà ìdíkọ́lẹ̀ dáná wọn lẹ́nu gbà mí náà fún ọ̀pọ̀lọpọ̀ wa nǹkan kan ní wọ́n tẹ̀lé wọ́n yàtọ̀ lẹ́nu kọ́nà kọ́nà kan lọ. níbi títí ń tu ara rẹ̀ náà yóò lọ lè fún ọgbẹ́ gbogbo ẹ̀ lọ́rọ̀ wọn fún ìgbà gbogbo ọgbẹ́ ní wọn pátá wọn wọ́n náà wọn lè fún tí òkú tí òkú ní bálá tí òkú ní bálá lọ́la ọlọ́pàá àbúrò òtú wa kà ti sọ mẹ́à lọ ọ̀rọ̀ ìgbà tó bá bọ̀ ọ̀rọ̀ ìyá ìlẹ́yìn tó rà ẹ̀yìn á ti tẹ̀sí nígbà kan aago ata àtúntò tẹ́lẹ̀ láti gbà Ama, owó tọ́lọ̀ ètò owó kékeré kì í ti owó kékeré títí wọn á ti ṣe lọ́dà yẹn gbà náà kọ́ wa ká títí ẹ̀ka tọ̀ tọ̀ lórí àbí òwò kẹta lọ́wọ́ lórí òwò ìjọba yìí nínú tí wọ́n ná yẹn kó mọ̀ á ti ṣe kápẹ́lá pẹ̀lú rẹ̀ nínú káta tí wọ́n ná sí lọ́ndẹ̀ kó kàn án mọ́ta kan bẹ̀rẹ̀ òkú kàrà tẹ ẹ pẹtí ọwá rí ìtòlẹ kó náà lè fọwọ́ pé àá ti fẹ́ náà rárá lẹ́kọ̀ọ́ kọ́ ẹ pé gbogbo wàhálà kọ́ padà bá yẹn tó lọ́ba ti irú àwọn òkùnkùn yẹn dànù torí di eléyìí wọ́n tó náwó sójú ọ̀nà ọlọ́run tó àwọn ọmọ làákà yìí gbé ilé ẹ̀mẹ́ta ọ̀hún bóòlù àtẹlẹ́kùfẹ̀ àwọn olóyè o ànábi ni máa ń kọ̀ fọ́tí sọ́dà kọ́tọ́ mi máa ẹ̀ sàrà tá ṣe nínú owó yálà kó wá rí pé ọlọ́run dáadáa padà àwọn owó yẹn fún padà ní àbọ̀ orí ni mọ̀ ẹ́ sí sàrà tó ti mọ̀ sí ìgbà gbogbo rẹ̀ wọ́n yà kó kó owó lè wọlé bọ́ ìyá wọn. torí máa fún sọ́rọ̀ máa fi sàrà sí ìdààmú fún ìyàwó kéré. lẹ́yìn pé tó yẹ pé tọ́lọ̀ tọ́lọ̀ bá fi mọ́ bá kúrú ṣe tó gan ni wọ́n fẹ́ẹ́ lè fi owó tó ní láyé kó kó kó bí aburú ìtàkùn. ẹnìkan ó ṣe bí sẹ́ẹ̀dì kan kọ́ á ní owó kan ní kẹ́mítà tí mílíọ̀nù àbí ẹ̀gbọ́n ní mílíọ̀nù wà lẹ́yìn àárẹ̀ bá dé sí ìyàwó ẹ̀ àárẹ̀ dé sí ìyàwó jẹ̀má ní a bá gbélé ní ohun tẹ́sí rí ní a bá gbélé ọ̀hún ohun tẹ́sí rí ní wọ́n rọ wọ́n la gbogbo ẹ̀ wọ́n sọ pé wọ́n gbogbo ẹ̀ jẹ̀má pé nígbà tí olóhùn náà thirty million thirty thousand naira ìyàwó ti jáde láyé yẹ̀wá kó wa lọ jẹ́ títí pé wọ́n kà sọ fún mi pé láti mílíọ̀ yìí kó o sì tún wá mílíọ̀ sí tààrà bẹ́ẹ̀ bí o ní ìlú rẹ̀ áá bùtùmí ẹ̀yìn yẹn o ti ti wá mílíọ̀ bẹ́ẹ̀ yẹn gbọ́dọ̀ wọ́n ti ní padà fún ọmọ tẹ̀ sọ ti wá mílíọ̀ yóò fún wa mílíọ̀ láti sẹ́ẹ̀ máa ń pé tí wọ́n bá fi wá àtàwọn òkè

tọ́lọ̀ bá sọ̀rọ̀ bá lẹ́bi sọ̀rọ̀ káwọn àrùbá nílà aká ìka tó ń rọ̀ ọ̀nà tó tẹ̀lé lọ. nítorí wá ní kájẹ́kẹ́ ní kájẹ́kẹ́ là aká ìwà ó farabalẹ̀ sọ̀rọ̀ kájẹ́kẹ́ là aká ìwà ó farabalẹ̀ sọ̀rọ̀ àti ẹ̀kẹ́ sọ̀rọ̀ wà ní ìwọ̀sẹ́lá. torí ìdí eléyìí nínú àwọn nǹkan tí máa ń fà á táwọn èèyàn máa fi sa òun lélẹ́yìí nínú ẹ̀ ní bí èèyàn ń sa aláìkọ́yà ìmọ̀ níbi àǹfààní tí sẹ́ni tí èèyàn máa náwó lójú ọ̀nà ọlọ́run àti kéèyàn ya ọlọ́rẹ àbí kéèyàn sì jẹ́ni tó ṣe wípé ó nífẹ̀ẹ́ owó gẹ́gẹ́ fún rẹ̀ ẹlẹ́kẹta tó yẹ àfihàn àkọ́kọ́ ìta àkọ́kọ́ àtẹ́lẹ̀ òun ni kéèyàn ya oníwọ́ bìà òun ni kéèyàn má bẹ̀rẹ̀ náà tọwọ́ ẹ̀ kó tún wà lẹ́yìn kó wọ́n ti kéde o òun tó fẹ́ gba tọwọ́ ẹ̀ lómi tọwọ́ wa nínú àwọn àléébù náà àbá tọ́ka sí tá a lè pè ní ewu tí ń bẹ níbi kéèyàn máa háwó mọ́wọ́ kéèyàn máa ya wọn. alákọ̀ọ́kọ́ nǹkan náà àbá tọ́ka sí bẹ́ẹ̀ wọ́n ní ká lọ́ọ́ yìí pé lè للباطل في دينه فهو يمنعه من أداء الزكاة والصدقة وإكرام الضيف والجاه وصلة الأرحام wọ́n yẹ lọ́rọ̀ ẹgbẹ́ àwọn títẹ́ a máa kó nira bá àwọn ọmọ rẹ̀ àwẹ́rẹ̀ àwọn títẹ́ kí ti kó nira bá àwọn ọmọ rẹ̀ fìdí yamna òun mi ní àdá ìzàká yóò máa ó nira bá yóò hànà fún àwọn títẹ yóò hànà fún ìkọyọ zàká nígbà tó yẹ ní lápẹtù kò tẹ̀ sí ìlú pọ̀ pàtó wọn náà káńtì ẹ̀ kò ní kò ní ju bí fọ́tí mílíọ̀nù náà lọ lákáńtì lọ́wọ́ àtọ̀ fún ẹ̀yìn zàká ẹ̀ lọ́wọ́ àtọ̀ kó zàká ẹ̀ forty million jọ lọ́ba tó jọ lé jẹ̀mọ́ ìlú yóò tó forty million twenty five thousand times forty nítorí ọ̀rẹ́ nìyẹn o twenty five thousand lọ́nà forty nítorí ọ̀rẹ́ nìyẹn sẹ́yìn pé twenty five mẹ́rin hundred nìyẹn àyẹ̀bẹ̀kọ́ ni hundred yẹn sì ni hundred yẹn ìyẹn lọ́nà mélòó ló dáńsẹ́ àbájá bọ́ ẹ́ wá mi lọ pẹ́lú ẹ̀rọ yọ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà rúgbó fọ́tí mi lọ lágbè bẹ́ẹ̀ ni wá mi lọ náà ló yọ rúgbó máa bẹ́ẹ̀ lọ́nà ọ̀nà tó yá gbogbo tó ní dáa fọ́tí náà dáa bá gbé náà gbogbo tó ká ní láti dáa fọ́tí fún dáa kàgbó mẹ́ta tọ́jú kàkà owó oṣù mọ́tà àmọ́ bí o kàkà lẹ́nu bá gé kàkà owó ètò òní láti ta sí fọ́ọ̀tì fọ́ọ̀tì ta sí fọ́ọ̀tì dákan bẹ́ẹ̀ náà ní oṣù ní zakari tọ̀wọ́ fẹ́ẹ́ àwọn ẹ̀rọ àwọn abáwò wọn náà ti kọ́ ọ́nà ẹ̀kọ́ yẹn náà ní ìkọ́ ọ̀gbẹ́ àwọn àlàyé pọ̀ fún ọ̀nà àwọn abáwò. jama lọ́ba tó mú wá mílíọ̀n lọ́ba tó mú kí ẹ̀rọ ìjọ ẹ̀ àti owó yìí níwọ̀n àlọ́ ahun ahun nílò ọ̀dọ́ yọ pẹ̀ padà wò ó wá sí ẹ̀yìn tí ẹ bá tó tọ́ sọ́jà tí ẹ bẹ ra yóò tún ta owó jáde yọ wá gbàgbé pé òun lè ta kó wọn máa náwó òun náà owó tí ẹ lé ní tàbẹ́ ṣùgbọ́n kọ́ máa tó wù wọ́n náwó àbí kọ́ máa jẹ́ tó wù lò wọ́n náà àmì ọgbẹ́rẹ́ mi ti pa pátápátá rẹ̀ lọ́dún àmì ọgbẹ́rẹ́ mi pátápátá tó padà fún ọmọ lọ. torí ìdí eléyìí yọ pọ̀ fún wa o níbi kó sẹ́sì ìyẹn ni kókó yọ sàká kódà yọ hàn náà bá o níbi kó ti sàrà torí pé owó táwọn kó jọ tó tún wò pé ẹ ẹ ìdí lówó tó lè yọ sàká owó kò fi pọ̀ sẹ́sì tó lè yọ sàká lóòótọ́ yìí. kó máa di yé ṣùgbọ́n tí ìdíkà àbá wọlé ìdájí máa sọ pánpán òun tó góòlù òdúró lójú kan kọ́là láàrin bíi tẹ́tẹ́ mínítì owó góòlù ó lè lòkè ó lè jálọ ó lè lòkè ó lè lọlẹ̀ ẹ̀ tó bá ti mú sáà sọ̀rọ̀ yìí lórí nẹ́ẹ̀tì ọmọ ti sọ yóò yé rárá àwọn tó bá wà ní tiẹ̀ bí wọ́n bá ta àkàtà nìsín lẹ́wọ́n rò pé wọ́n ta kọ́ ara tó ti kan láàárọ̀ ọkọ̀ àwọn adébẹ̀ lọ́sọ̀ tó ń kó tọ̀rọ̀ láàárọ̀ yìí ló mẹ́ra ara o torí pé ọjà àgbáyé ni góòlù ọjà àgbáyé ni ẹni bọ́jà kọ́ńtì kan tó tó iye tó ti sá alágbáyé yẹn náà ni wọ́n jọ máa lókèjì ara wọ́n kíni ni kíni wọ́n ti tẹ̀sí góòlù tẹ̀kútọ̀ wá ní tó wá làálọ̀ nìyẹn òun náà ni owó tí náà ti wọ́n kọ̀ bá tẹ̀sí ìyẹn ní kíkà àbá àpàlẹ̀ tó pọ́n lẹ́ẹ̀kan náà torí góòlù àti sílvà òun náà wọ́n fi wọn owó ní ẹ̀rọ ìzàká mẹ́. ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ gbà sílvà ló máa rọdú owó tiẹ̀ máa rọdú ní ẹ̀rọ ìzàká mẹ́ kọ́nà gbà mí ní ẹ bá wọn sílvà wọ́n rí pẹ́ ní tó ti ní ìtótó bíi three hundred thousand sókè bíi three hundred thousand tó wá ní lákàtúntì ó sì tó yọ kàkà nígbà míì ní ìsọkúrò ayé wò ṣùgbọ́n kó lọ́pọ̀lọpọ̀ gbà òun sábà máa wọ ibi téèyàn ní tó bí sísọ̀rẹ́ ọ̀rọ̀ nígbà míì òun náà ti lè lùkì dáadáa ó sì tún lè padà wálẹ̀ bọ́kàn sọ yẹn lọ́pìn kí wọ́n ti fẹ́ẹ́ sí ìfẹ́ ní wọ́n wá ní sísọ̀rẹ́ náà lọ́wọ́ tó wá ń sọ̀rọ̀ ìsọ̀rọ̀ ìlàkàwọ̀ béèrè lọ́wọ́ àwọn ọ̀pá já àwọn ọ̀pọ̀ béèrè lórí ẹ̀ pèsè nǹkan yẹn náà ló ti wà láti sọ bẹ́ẹ̀ òǹkà rẹ̀ torí bàbá ọmọ ẹ̀yọ́ yẹn kọ́lé kọ́lé kọ́lé ti di kó ti di kó ti di kú látara bẹ́ẹ̀ káwá yẹ káni tó ń mọ owó ní wàá owó tẹ̀lé gbogbo rẹ̀ sàkó ti wọ̀ ọ́ ẹ̀tọ́ láwọn tẹ́lẹ̀ tó kọ́ ẹ gbogbo ní kódà yẹn lọ́wọ́ àti ọ̀gá àbá mi náà ti fẹ́ẹ́ fi kọ́ ara bọ̀ àti lórí bá ara tó fẹ́ ẹ̀ gbogbo ẹjọ́ gbàgbọ́lá tó tó fún ẹ̀ fún ẹ̀ sàká sàká kẹsẹ̀ tó tó máa yọ àtọ̀ nìyẹn sọ́dá pọ̀ ní kóńdà wọn sọ ọlọ́wọ́ àti lára fún àwọn bàbá náà bẹ̀rẹ̀ ayé ọlọ́wọ́ bá àtàlẹ́ fún àlàáfíà wọn tí bàbá náà bá gbà sálárì tí bàbá náà bá tẹ̀lé bóyá jọ fún wa gba sálárì bóyá jọ òun ẹgbẹ́ mi sọ àti gbọ́dọ̀ mi sọ abala àti tí wọ́n ti tẹ̀sí bẹ́ẹ̀ yìí fẹ́ lò. bí a bá ti ra bóyá ọbẹ̀ náà ti lé níjọ yẹn títí tọ́bẹ̀ ilé wa ti lè tá lábìlẹ̀ pé wọ́n fẹ́ jọ náà torí wọ́n ti pin náà ní kó kájára jẹ́ ní kí yóò fún owó pin káàdì fáwọn àwọn máa wọlé wọn kọ náà àwọn tó jáwọn fábílì kọ̀ọ̀kan tí ò ní wọ́n pè káàkiri ìsúná náà wọn ò wulẹ̀ ní kó o lé bẹ́ẹ̀ bọ́ ìjọba tó ìjọba tó sára bí wọ́n ti tẹ̀lé bí àwọn àwọn tuntun gbà lẹ́nu alhamdulillah alhamdulillah lẹ́yìn nísìnyí ọlọ́gbà bàbá náà ọlọ́gbà bàbá náà àwọn ọmọdé náà. àbánàbí dọ́kítọ̀ lọ wọn tó ti jẹ́ pé dọ́kítọ̀ bẹ́yẹn wọ́n máa bẹ̀rẹ̀ pé ẹ̀rọ kù àlejò yìí tí wọ́n lè fi sàlẹ̀ ìwé á oúnjẹ táwọn máa ti máa jẹ lẹ́yìn tó jẹ chicken chicken náà lè lè fi jẹ àti ìjẹba ti bá wá bí àwọn júìsì tọ̀ lẹ́sẹ̀ kan náà làwọn tí wọ́n ní àlejò àlejò àwọn náà nì lẹ́sẹ̀ kan náà bá wọn wá wá títà di ìjọ wọn lọ. òun kẹ́kọ̀ọ́ kí nǹkan tó lè lọ́wọ́ ẹ̀yìn yẹn gan lẹ́yìn ìgbà títí ń lọ tó ti bọ́nu mọ́tò títí lọ tó ń bọ̀ ẹ̀fẹ́tẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ ti ṣe yẹn ẹ̀ olówó àfisẹ́ ti torí pé nínú sísá ọ̀fẹ́ ká tẹ̀lé ìkọ̀rọ̀ ọ̀hún fẹ́ yìí kéèyàn má lè ṣùgbọ́n àwọn tó ti wò pé ẹ́ ó ti di rárá eléyìí kan tó lọ́wọ́ ní ṣe é bẹ́ẹ̀ náà ni ahun ará àdúgbò rẹ̀ tẹ́bí ń pa òníri owó sì máa tilẹ̀ pọ́nrí jọ́màjẹ́ ogun jọ́màjẹ́ ará àdúgbò rẹ̀ kò sí tọ́kàn á kò sẹ́yìn ọ̀jẹun lónìí sẹ́yìn sáánà lónìí kò sí tọ́wẹ́ kàn á òwò yóò jẹun kíkà yóò ti tilẹ̀ pọ́nrí òun náà wọ́n á jáde jáde ẹni tí ò ní kankan lọ ẹtùmọ wa wò níbi táwọn tí kàtíkórì àwọn tó lé dé ẹlòmíì láwọn lẹkọọ pé tó ní pé kálá dúdú lọ́ba àmọ́ tó ló ń jẹun òun ló tún jẹ nǹkan tó dáa kò ní jẹ nǹkan tó dáa bí àwọn ata káwọn ata bọ́ọ̀lù sápò káwọn dágbàdo sápò káàkiri káwọn bẹ́ẹ̀dì sápò torí káàkiri wọn bá ló bá yà wọn náà ní kankan jẹ wọlé ẹ̀yàwó alákókè lájẹ àti jìdá àgbàdo lápò ẹgbẹ́ ìdápò òun wọlé ọ ẹ̀gbọ́ àtàrọ̀ báyìí kò tẹ̀sí kankan òun ti jẹ búrẹ́dì omi ti lójú ọ̀nà. eléyìí kò bá mú ìnira ní fóònù kan fún rẹ̀ látara bẹ́ẹ̀ àwọn yóò máa dènà ìnáwó lọ́nà mẹ́ta náwó sí alábàáṣe wa kò ní jẹ́ kí yóò lè náwó sí alábàáṣe ẹni kò ní jẹ́ kí yóò lè náwó rẹ sí torí pé kí ni yóò mọ̀ wọ́n bá nà pípẹ́ ká yóò máa ti kùn lọ. kọ́dà ọ̀pẹ́lẹ́pẹ́ àbá ìdá okùn ẹbí pọ̀ nínú tọ́ta ẹ̀yàn máa fi ìdá okùn ẹbí pọ̀ olùkọ́lọ́wọ́ kí ọ káwọn ẹbí rẹ̀ náà wà ó ti ní tọ́ ọmọ fún bóyá ni ó ti ní tọ́ ọmọ fún bóyá láàrin ni tí wọ́n lábẹ́ ti wọ́n mú wá láàrin fámìlì. àbí ó ti wò kan àwọn fámìlì yìí ni bàbá bá ní pípò bá ní ọmọ táwọn ọmọ mi náà lọ fún ọmọ ṣùgbọ́n àwọn òbí ṣe yí wọn àwọn òbí ṣe láíláí àbí ó sì ní kó bá àwọn ilé ilé náà ní èló ni wọn ó kú wọ̀rọ̀ yìí ti lọ ẹ ẹ dáàlú dáàlú ẹ jẹ́ kí n máa sukúù bọ́ sáwọn tẹ́lẹ̀ àti sukúù bọ́ sáwọn kásọ̀rọ̀ kọ́nà àwọn òbí ṣe wọn ní fámìlì. gbàgbé èèyàn nínú gbèsè ayé rẹ̀ kò sí wọ́n ti fẹ́ sọ ìtàn gbèsè ayé rẹ̀ tí ò ní kọ́kàn. káwá wo irú àǹfààní irú ọmọ bẹ́ẹ̀ tó ń lo oṣù báyìí irú ọmọ bẹ́ẹ̀ náà báyìí. káwo wá wà ní oṣù báyìí káwo wá wà ní ọmọ oṣù báyìí káwùjọ. kódà káwá wo orú nítorí ti sọmọ yẹn náà lẹ́mìí nínú fámìlì yìí tọ́mọ náà bá ní aláìmoore gbọdọ̀ gé ńlá lọ́jọ́ iwájú kó ń náà mọ̀ òun pálẹ́lì òun náà nínú pálẹ́lì ìwà náà lèmi náà ti rí ọ̀pọ̀ fúnni tèmi òfin tọ́jú ẹ̀ka tó bá rí nìyí nìyẹn ṣùgbọ́n wá tó pé I am my wife náà ni èmi àti ìyàwó mi nìkan náà ni. tọ́wá tí mo fẹ́ mi kú sẹ́mi ọ̀bá kú ìyàwó mi pààlù wọn pé gbogbo dúkìá tó náà àtàkàtì àti gbogbo ẹ̀ ní wọ́n bẹ̀rẹ̀ wọ́n fẹ́ fìtínà ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ gbogbo rẹ̀ ṣùgbọ́n pàtó ti ṣe bí wọ́n náà ti lágbára wọ́n pàtó wà láyé bá wa tẹ̀lé àwọn àdúgbò láti yàn wú nínú wọn náà láti mọ ẹrẹ jọ̀wọ́ tó wọn gbàtí lágbájá bẹ̀ láyé ní àwọn tó ti ṣe yàn bẹ́ẹ̀ o fún ara náà wọn bá làwọn jà àgbà lágbájá bẹ̀ láyé ní àwọn tó ti ṣe yàn bẹ́ẹ̀ o ẹ bá jà ṣe ti àrẹ jákujàku lọ́lọ́wọ́ bí wọ́n ti kúkú ọ̀láyé kanáà àrùn ìmọ̀ adéna kéèyàn lọ kàkà ìmọ̀ adéna kéèyàn tọrẹ ìmọ̀ adéna kéèyàn gbàlejò ìmọ̀ adéna kéèyàn náwó káládùúgbò ẹni àrùn àmọ̀ adéna kéèyàn máa ọlọ́ni wálé la ẹ̀mí náà tó sàmọ́ wá sí wọlé hàn ṣé bó ń sọ ti di ohun olè òun ló wọ́n ju ohun sọ́mọ́ àtìlẹ́ sọ́kàtì gbogbo tó ń kọjọ bọ́ ọlọ́ọ̀ni iná ọlọ́ọ̀ni gbogbo ẹ̀ náà ilẹ̀ náà ní ọ̀padà parí sí òun náà ló wọ́n ohun gbogbo ẹ̀ òun lòun ní ọlọ́ni wọn wọ́n mi máa ta máa lòun náà kọ̀ bí gbogbo tó kálukú wá sí pátá owó kúkà ló lè lò fún ẹni gbogbo ẹni náà pátá owó kúkà ló lè lò lórí wa tó. àwọn abọ́ǹdẹ̀ sílẹ̀ wọ́n ní ayé ìtumọ̀ ọ̀rọ̀ yìí ni pé láyà sábàánà ìbàkìyì káwọn ọmọ máa rò wípé ànàjáwọ́ awolmàlì pé dúkìá tó ń kójọ yìí yá ń fa èrò kó lè sàǹfà nímọ̀ pé ó wúlò fún un báyìí mọ̀tọ́ rata àlẹ́ yìí wọ́n ní kọ́lọ́ ọmọ yìí pé lọ́jọ́ fún un fìdí nìyí nínú ọ̀rọ̀ àlámàrí ọ̀rọ̀ ẹ̀sìn wọn ni bùbá màkà nàbí dùnyà o wọn ló fẹsẹ̀ kan kọjá ìnira fún láyé náà tó máa ń bára bí máa bí máa àlè amúrí bí amúrí bí máa àlè amúrí máa lè yíyá ọmọdé fìyà wọn lẹ́yìn náà ọlọ́run wá tó fún wa nírò nípa ààbọ̀ dúkìá rẹ̀ yìí náà jọ́ gbọ́dọ̀ fìyà mọ́ lọ́rọ̀ fi sọ yìí pé sáyì tó wọ̀ fún un máa bá wọlé bí yàwó tẹ̀lé ní yàrá gbogbo tí ń kópa mẹ́yìn á padà sí kíni o á sọ ti dá ìwé máa lọ́rùn báyìí nígbà tí yẹn ti táì bẹ́ẹ̀ láàpọ̀ dúkìá yẹn dà káwa fún máa lọ́rùn ló bẹ̀rẹ̀ sí àwọn. wọ́n ní ká lọ́mọ ẹ̀ pé wà máa ń yún zaka ẹni tó wá lówó kálọ̀ wọ̀ pé yóò azabu bí amsa ilẹ̀ àdá wọ́n ma jẹ́ níyà níyà ilé ìtọ́ pé ó lè níyà kọ́lá sọ̀tọ́lọ́ ayọ̀sọ́là anábì kẹ́lọ́ ọ̀rọ̀ kọ́ máa bá ọ̀sọ́ níbi àdéhùn kan wípé ní àdéhùn yìí àwọn àbúrò náà náà ó lè mú níbi ilé ṣùgbọ́n nínú ìwádìí àwọn àwọn wọ́n jẹ́ káàkó àbá wa àbúkù rẹ̀ lọ́gbà ìsinmi arábìnrin lẹ́yìn tó lọ́wọ́ àyẹ̀wò sílẹ̀ wọ́n lè fi tẹ́lọ̀ gbọ́pá pé mẹ́ni sáátá òwò mọ́lá fàlàbí láti fi zakata yá lè kìyà òmàlìkìyàmá ṣùgbọ́n akọrọ̀ wùlẹ̀ wùzẹ̀bì ìbàdáàdì akọrọ̀ láwùzẹ̀bì ìbàdáàdì yòtọ̀ lè kìyà òmàlìkìyàmá ثم يأخذ بالإلزامي يعني بالشرطين ثم يقول أنا مالك أنا كنزك أخرجه البخاري wọ́n ní ẹni tí wọ́n ti èyọ zaka lọ́wọ́ ẹ̀ àdàbí ni ẹ̀tọ́nà bá fún ní dúkìá kan tọ́yẹ ká yọ zaka bẹ́ẹ̀ wàlámì wọ́n ti zaka tàbí ìwà yọ jama kìí sanwó nìkan là á máa yọ zàká ẹ̀ wọ̀ èèyàn á máa yọ zàká nǹkan ọ̀sìn bẹ́ẹ̀ bá dára nǹkan mi tó tó márùn-ún tó sì ní àwọn ṣùrù àwọn májẹ̀mú tó tó máa tá a bá yọ zàká rú ẹ̀ èèyàn yọ ewúrẹ́ kan èèyàn ó yọ dípò àǹkúnmí márùn-ún bẹ́ẹ̀ bá ní mẹ́wàá èèyàn yọ ewúrẹ́ méjì tọ́wá ti pé fifteen èèyàn yọ ewúrẹ́ mẹ́ta tọ́wá ti pé twenty èèyàn yọ ewúrẹ́ mẹ́rin tọ́wá wá pé twenty five èèyàn ẹ̀sìn wá yọ àtúnmí ẹ̀yọ̀ náà títí títí títí fẹ́ẹ́ mú ayọ̀ lẹ́yìn bẹ́ẹ̀ bá ní màálù táàtì màálù táàtì èèyàn yọ màálù kan tó ti pé ọdún kan tí màálù yẹn bá pé fọ́ọ̀tì èèyàn yọ màálù kan tó ti pé ọdún méjì bẹ́ẹ̀ ni wọ́n yọ náà bẹ́ẹ̀ bá ní ewúrẹ́ tí ewúrẹ́ bá lọ wọ one twenty èèyàn yọ kéré ìyá ọ̀pọ̀ ewúrẹ́ kan ìyá ọ̀pọ̀ ewúrẹ́ yìí síbẹ̀ pẹ̀lú àìwé rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n máa ta àwọn náà láì lọ́wọ́ sí ẹ bẹ́ẹ̀ máa ta àwọn lù bẹ́ẹ̀ àwọn àdá ìwúrẹ́ bí náà ti tó kiri ẹ ọ̀dà ẹ̀fẹ̀ ọ̀dà ẹ̀fẹ̀ ẹ̀ sábà ń lọ sí lọ́sì tí a máa lọ́nà lọ́sì pẹ̀lú ṣe yín ẹ̀kẹ́ fọ́nmọ́ bá pẹ̀lú lọ́nà lọ́sì jẹ́ tẹ̀mí lọ́sì ọ̀pọ̀ lọ́sì lọ́sì lọ́sì alọ ọdún tó jẹlẹ níjọ́ tó bá lọ sí jíjẹ́ mọ́tò la gbé lọ mọ́tò la wò lọ́jọ́ náà ọ̀nà tó kúkú la wá gbà. máa lè débi kan lọ́wọ́ lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ ni arákùnrin kan ti ń ta àwọn ẹni lọ́wọ́ da ewu lọ́jà nù. ìwọ́n wò ó ìwúrẹ́ ní ìyá gidi suhanila ó pàdé pé ọgọ́rùn-ún náà gbà wá ó láì sí ìfẹ́ yóò lé sí lọ́lẹ̀ mo ti dájá náà ìjọba mo máa ń da àwọn náà mo máa da àgbà wọ́n ní àwọn ọmọ ọ̀sìn pàápàá jùlọ ní sáìdì fífi jámẹ́ àlùfáàsì wá wà wọ́n ní àwọn ọmọ ọ̀sìn gán tẹ́tẹ́ bá bá wá pé èèyàn yóò gbẹ mi tí wọ́n ti lọ pé two hundred ti gbẹ méjì tí wọ́n ti lọ pé three hundred ti gbẹ mẹ́ta bá ti máa yọ ọkùnrin lẹ́nu mi. àjọ alájẹ tó lọ ìtàkà jẹ á inú bá bá inú kàtà ẹdìyẹ tó bá yẹ pé yẹn bá ń ṣe fún rẹ ṣùgbọ́n tó bá yẹ kó sì fi hàn sí ṣe títà rírà yọ yọ kàkà ẹ̀ èyí wọn làwọn pè ní olùdó ti já ọ èyí tí yẹn fi ṣe bísínẹ́sì nìyẹn èyí ṣe bísínẹ́sì yẹn yọ yọ kàkà rẹ tó ní bá ti yọ kàkà tiẹ̀ náà njẹ ọyọ ọbẹ wọn pé owó tó ń ṣe bísíǹsì yẹn ní ó bá lù tó bá ti bá lù ẹ nǹkan ọ̀gbìn ń kọ́ nǹkan ọ̀gbìn ẹni tí ọba ní nǹkan ọ̀gbìn tọ́jà nǹkan oníwóró àwọn nǹkan oníwóró tá a lè kó pamọ́ tọ́jà ojú oúnjẹ ìwúrọ̀ àwọn kan wọ̀nyí àwọn náà bẹ́ẹ̀ nínú kíni o wọ́n bẹ́ẹ̀ nínú ìta àmàlẹ́ yọ ọ̀sán ṣùgbọ́n bí pọ̀ àyè zaka torí àyè ìfúnpá amádàbí ìsútọ́jú náà ìfúnpá amádàbí ti pọ̀ yóò bàjẹ́ ẹ̀fọ́ àyè zaka wà lẹ́lẹ́yìn ọ̀sán àyè zaka wà lẹ́lẹ́yìn ìṣúlù nìyẹn ṣùgbọ́n èmi ni àgbàdo ẹ̀wà ráì gbogbo àwọn ọmọ yẹn àwọn àyè zaka torí pé ẹ̀wà bọ́ láti ẹ̀ wọ́n ti láàbà tó lóṣù ìdáàbò àwọn ọmọ yẹn làbí náà fún ọmọ yẹn zaka yẹn zẹ̀bí tó bá wọn fún ọmọ yẹn zaka wọn. mélòó náà wà tó sẹ́yìn obì yẹn zaka yẹn wọ́n ní yóò máa tó tábàlù lè wo abọ́ àlẹ́ mi sọ̀rọ̀ lọ́wọ́ àlẹ́ ìfẹ́lá ìyẹn ló ṣe dé. ṣe déédéé níta àwọn abiyọ zakato lùfitiri abọ́ka lẹ́nu yẹn wọn làwọn ti déédéé zakato lùfitiri ẹ̀ sẹ́mi pé sọ́ọ̀rì mẹ́ẹ̀ sọ́ọ̀rì abọ́ka múdì mi mẹ́rin tá a máa yọ múdì mẹ́rin yẹn wọn làbọ́ka tẹ̀wá lábọ́ka yẹn tábọ́ka yẹn tó bá ti fi lè pé tíyàn bá tó nǹkan oko jọ lágbàdo èèyàn yọ owó ojú rẹ̀ dànù èèyàn owó dọ̀tí dànù pàtó wá wọ̀n á ó wá rí déédé abọ́ yẹn ó wá yọ three hundred tẹ̀lé ní kó yọ zaka wá wọ̀ ẹ wá wọ owó láwọ̀ nítorí yọ zaka yìí tó bá jẹ́ ní ti di ọdún kan kókó yẹn kéde kó wọ́n lọ ṣe irrigation fẹ́ẹ̀ máa fa omi sí kéde wọ́n òjò náà ló wọ̀ kó níye tọ́yọ̀ tọ́wọ́ yẹn pé wọ́n lọ òun wẹ̀ tiẹ̀ wọ́n yà wọ́n ọkọ̀ ní kànga ni àbò ṣe bọ́ọ̀lù tó bẹ̀ ni òun wọ̀ lọ́sà wẹ̀ tiẹ̀ wọ́n lọ́sà ti wàhálà wọn ìlàjì iye tọ́ba yẹn ló ṣe lọ́yọ̀ tọ́ àkójọ ló lọ sí wọn ló bá fẹ́ẹ̀ lè lọ́yọ̀ níbẹ̀ ṣùgbọ́n tó yẹ pé ìwọ ló ti wàhálà rẹ̀ nítorí ihe ìyẹn ní ìlàjì ọ̀hún yẹn náà na lò abẹ́ni wọ́n lọ́nà tó àdúgbò lọ́nà tọ́lọ̀ wa ní wàhálà àwọn tí wọ́n rẹ̀ gbogbo tá a sọ yìí náà ló ló láti fi ọdún kan ní wàá ti wàhálà ọdún wa okótéèrò kíni eh, lalápẹ̀rẹ̀ náà ní ọgọ́ta tókótéèrò tókóbátéèrò alápẹ̀rẹ̀ náà ní olókòrò ọkàn ọgọ́ta kọ́kọ́ nínú kòlì ọwọ́ ajẹ́sí pé nígbàtí okótéèrè okótéèrè tán lọ́tọ́ wá gbọ́ pé kẹ́mi náà tó máa yọ ọ̀kẹ́kẹ́ àwọn sọ bẹ́ẹ̀ àwọn sọ bẹ́ẹ̀ anabiwaani sallallahu alayhi wa sallam anabiwaani ẹta bá fún ní nǹkan kan nínú bíyà tó yẹ kó yọ zaka ẹsẹ ọwọ ayọ anabi tó bá dé wọlé kíámà wọn mú àpèjúwe kan wá bó tọ àpèjúwe ìdí wọn mú wá fún jọ náà hmm, ní ṣùjá ẹ wọn àwọn àbá ìlú pé ṣùjá tí wọ́n sọ bí òun náà ni zakarul hajja akọ ejò ẹnìkan akọ kíni o akọ ejò wọn lò ní wọn pè bẹ́ẹ̀ bó ṣe pé méjì lágbára ṣùjá yìí ni wọn tún wọn pè ní alẹ́ ti yẹ kúnnú àlàbẹ́bí yìí wà ìwà àti wà àlùfáà wọ́n máa tó lò ó fún gẹ́sígẹ́sí tó yẹ pé bá ti ń lọ báyìí ẹsìn yẹn wọ́n máa bu ìpè sẹ́yìn bá ti ń bẹ́ẹ̀ jújà báyìí ẹsìn wọ́n máa bu ìpè sẹ́yìn ṣùgbọ́n níbi bí àtúntà níbi wọ́n ti wọ́n lò ó fún ní akọ egbò bí egbò tá a lè pè é ní kálọ́ fún egbò tèbé ẹ̀ kó o ní máa fún egbò tó ti yára bínú tó ẹ kó ìgbé nínú báyìí kọ́bà ẹ̀ẹ́dẹ́gbẹ́ gbé nínú báyìí ìfẹ́ bá yẹn jàǹtẹ̀. wọ́n ní bí irú èyò bẹ́ẹ̀ náà ni ọlọ́run bá àlejò ọlá ní ń sọ. wọ́n ní gbogbo àwa ń sọ yìí sùjá àtọ́dàpọ̀ yìí ó tún ní akra kẹ́lìmọ̀ akra ní èdè lábáwá wọ́n á ní sẹ́kọ̀rọ̀ wáàsù ayé túmù ẹ̀dú lè kẹ́tọ́rọ́ bí súnmì yìí òun náà ní apárí èdò àwọn àdìsílẹ̀ tó jẹ́ apárí èdò wọ́n ti tóbi wú pé ọ̀pá jùlọ ọ̀nàmà ọ̀bá ń bá wọn sàlàyé ẹ̀ wọ́n sọ nù wọ́n tẹ̀lé bá rí wọ́n ní èdò yẹn wọ́n ní torí ibi ní wọ́ ara rẹ̀ pọ́ìsì ara ẹ̀ bó ṣe lè tó onírun kankan láàrin òun òun ní òjò kọ́ parí ẹ̀ gbogbo ìyẹn wọ́n ti pa látara kẹrin. látara eh, ìwọ pọ́ìsì ti mẹ́lá rẹ̀ wọ́n kábílẹ̀ ọ̀fẹ́jọ́ òun ti lágbára tó tó lórí òkútó àbáwá ìmáàmù kúrúkọ̀ rí wọ́n ní àlàáfúráwù mínà làhájẹ́tì ẹ̀lẹ́dì ábìyàtọ̀rátùrù mínà fúrù wọ́n yìí wọ́n lè jù bẹ́ẹ̀ pé orí rẹ̀ orí rẹ̀ yẹn yóò dá funfun ni látara kíni látara bí pọ́ìsìn ààrẹ oró ara rẹ̀ kó ṣe tó àwọn yẹn ní ejò ṣèbé wọ́n ní tó wáyé tó bá dàgbà kan wọ́n ní máa ní oge bí orí oge adìẹ yẹn ni wọ́n ní lórí wọ́n làwọn yẹn máa kọ́ wọn. Allah. ìkànnà ń bẹ̀rẹ̀ àdúgbò tí ìbílẹ̀ ń fi gbà wọn lò tí wọn kọ́ bá wọn ní wọn máa àwọn ẹlòmíràn kọ́ ní kú kọ́. ìmọ̀ wà ní abẹ́ àpáta náà àpáta bẹ́ẹ̀ láti ojú mi dára. kí la fẹ́ lọ bẹ́ẹ̀ wípé irú èdè òun wọ́n bá ti rí rẹ̀ rí àbí wọ́n tó bá kó bá ti tọ́ bẹ́ẹ̀ ti ti táìpù tẹ̀lé wọn lé kó tá à ń sọ yìí láwùjọ ìbàdàn yóò tún wá ní kíní kata ń pèsè bí bàtà yìí àwọn àti kíní wọn jẹ́sẹ̀ bí bàtà yìí wọn náà rẹ̀ lọ pé zèbìtàtà ni àlàtà ni sí ṣàpọ̀yì wọn lóun ní kásọ wípé dúdú kan tí máa wà níbi òkè ojú báyìí wọn yóò wà lára ìlú náà wọn náà tó lè sọ wípé nàbáà ni yòkòrìjà ni mẹ́fì wọ́n lọ ní káfẹ́ gẹ́gẹ́ bí ọ̀gàn ọ̀gàn yìí méjìlá yìí pẹ̀lú ọ̀gàn tọ́wájú tọ́wájú kọ owó ẹ̀ jáde ọ̀gàn méjì wọ́n ti àlẹ́ lẹ́nu ẹ̀ báyìí wọ́n lọ ní sẹ̀dù bá nìyẹn yùtọ̀ wọ́n kú yàwó mẹ́rin kìí àmà òun làwọn àgbẹ̀rẹ̀ ẹ̀ yùtọ̀ wọ́n kú yàwó mẹ́rin kìí àmà òun ní sẹ̀dù ayẹ̀ wọ́n ètò wọ́n wà á kú mọ́ lọ́rùn ẹ̀ ètò táwọn yóò gbé mọ́tò lọ́rùn èyí tí òkú mọ̀yẹ̀ lọ́rùn gan-an bọ́ sáyẹ̀ yìí ká lọ kátó wá kó tó gbé mọ́ lọ́rùn pẹ̀lú bá ti lọ wẹ́jọ́ lọ náà ni. tó mọ̀ yá ọkọ̀ mi lè zà é bí lè zàmé wọ́n ní kílà tó pẹ̀lú lè zàmé wọ́n ní ọmọ wa mú pẹ̀lú lè zàmé wọ́n lò náà ni ṣàdùkọ́yì àwọn kan ní ṣàdùkọ́yì nìyẹn wọ́n náà ni páríkẹ́ méjèèjì àwọn àkàtọ́ ní àdìmánì ànàtìáni fi jẹ̀bìnẹ́yì táàtà lùkùdìnẹ́yì wàkìlà láàmà lùkàdẹ́yì ní ẹlẹ́dì yóò wáá fi ìdá àkàrà ìsìnkàn gbogbo tí wọ́n sọ yìí náà lè lárúbáwá ó súnmọ́ra wọn àwọn kan ní ibi egun tíra máa yọ gbọngbọ níbi ẹgbẹ́ pàṣẹ báyìí níjẹ́ bẹ́ẹ̀ àwọn kan ní ibi tó rọra jẹ́ sọ̀kalẹ̀ etí báyìí òun ní jẹ́ bẹ́ẹ̀ ẹ̀ àwọn kan ní wọn ẹran tí ń bẹ níbi parí kẹlá yìí wọn lòun ní jẹ bẹ́ẹ̀ tó ṣe pé téèyàn bá ti ń jẹnu téèyàn bá ti ń jẹnu wọn láti pé ibẹ̀ yóò máa ṣe o ibẹ̀ náà máa mì báyìí wọn lòun ní jẹ bẹ́ẹ̀ gbogbo tí wọn sọ wọn náà gbọ́ ó fi hàn yí pé lìzàbẹ́yì tí wọ́n sọ yẹn yọ ma wá tó tó ń jẹ níbi parí kẹrẹ méjì ana maluka ana kansuka èmi ti ń sa ọjà yìí lọ́ba wà bá jẹ́ lọ́ba ọ̀ èmi ló kó rẹ̀ tó kó jọ láyé ló ti nà èmi ni mo fi ọ̀rọ̀ rẹ̀ tí wọ́n ní ọ̀yọ́ sàkà ẹ̀ tí wọ́n ní sàkà bọ̀ mú rí ni tí wọ́n ní kọ́ ọ̀sẹ̀ sàkà tó ní kọ́ ní sàrà tó ní sàrà ọ̀yà tó ọ̀ àníbi ni ti dúkìá rẹ̀ tí wọ́n kọ́ ní ìdíjú rẹ̀ ní àwọn gbogbo gbogbo yọ̀ tí wọ́n sọ nílé wọ́n sọ níbi ètò náà tí wọ́n wá wípé wọn lọ́rùn ewu bá àwọn tí bàtà náà ti fún wa pẹ̀lú ètò àwọn tòbí ẹgbẹ́ yìí gbọ́dọ̀ pàdé wa gbọ́dọ̀ wọ́n ní àwọn àmọ́lẹ̀ wọ́n lé tó yẹ ṣùjá án akọ ìlú ni akra tó ti jẹ́ apárí ètò ẹgbẹ́ olùdókòwò ní omi lórí lórí lórí mọ́ yóò tún wá ní ọ̀sẹ̀ méjì tààràtààrà yóò máa kí ìbọn yẹn parí kẹ́ndí yóò máa kí ìbọn yẹn parí kẹ́ndí ntọ́lọ́mọ yẹn lọ́rùn tẹ̀ ẹ̀kọ́ lọ́rùn fún òwúlẹ̀ ní wàhálà wa ó ti lọ́mọ yẹn lọ́rùn ọ̀rẹ́dì yóò kàn máa gbé báyìí náà ní pàkà pàkà subhanallah subhanallah anabi lọ́kọ eléyìí o kìí fi ọ̀rọ̀ bìbí kìí fi ọ̀rọ̀ bẹ́ẹ̀ nìkan tó bá wá níbẹ̀ tó ti sọ ìnira ní pèsè ìgbésí ayé ẹ̀ ìnira àwọn ewu tó wà nínú kí ẹ̀wọ̀n ń ta òun lè léyìn o yóò ní wọn ṣe ní kókó tó wọn lè yọ zàká nínú owó ẹ̀ pẹ́tọ́ wọn yọ zàká nínú owó ẹ̀ àdéhùn náà léyìn àdéhùn tó àdéhùn mi àdéhùn mi ẹni tí ó ní owó bẹ́ẹ̀ wọ́n yọ zàká tó yọ zàká mẹ́ àbí ìkọ̀ ìkàlóyìn nínú ẹ̀ wọ́n yọ zàká tó yọ zàká mẹ́ àdéhùn tó àdéhùn nǹkan ọ̀sìn yìí ọlọ́run wa ní kí wọ́n tó wo ìwọ̀n tó yẹ wọ́n tó wọ́n wàá tóbi ní títóbi eléyìí tó ṣe wípé wọn ò lè sọ pé irú ẹran wọn tó tóbi láyé tó ju ojú àwọn ẹlẹ́wọ̀n wọ́n tóbi wọ́n para dada àdàbí ni wọ́n tún wá ní ìwo ìwo tí ó ṣe tààràtààrà dáadáa alẹ́ ní wọ́n wà á tó alákọ̀ọ́ gba gbẹ̀yìn agbákùtù rẹ̀ yọ tẹ̀ kọjá pẹ̀lú pátákó rẹ̀ ìkejì ló tún gba gbẹ̀yìn yọ tẹ̀ mọ́lẹ̀ pẹ̀lú pátákó ẹsẹ̀ rẹ̀ ló kọjá lọ títí tí wọ́n fi tán tí wọ́n tó tán àwọn tó kọ́kọ́ gba alákọ̀ọ́kọ́ àwọn náà tún lọ tó padà alẹ́ bí lọ sọ́yọ̀ alẹ́ bí wọ́n tún wá nànú wọ́n tún gba nìyẹn ní mẹ̀kìdáàrú kọ̀ọ̀sí náà ní déédéé òdi wọn sọ pé òǹkà ọjọ́ kanjọ́ náà ó ṣe déédéé kọ̀mùtínà alifasana yẹn fifty thousand years ntọ́jọ́ kan ló ṣe déédéé nìyẹn nítorí wọn wá bí àwọn tọ̀wọ́ nìyẹn títí tí ó fi di yọkọ́lọ́ òun ni. fún mi lọ́wọ́ àti ìdájọ́ eléyìí pé káwá kọ́ fún wa ti ṣe ìyá tó ń kọ́ ọjọ́ ìmọ̀ ẹni tó ń kọ́ kàkà ń wẹ́sẹ̀ ọ̀rẹ́ tí ò lọ ìyàtọ̀ kọ́kọ́ jẹ nìyẹn torí ìdí eléyìí ó mọ̀ pé àti àwọn ìnira ní sèkú ní gbèsè ayé ẹ̀ tí ọba ti tún bá tó jáde láyé á yọ jẹ ìyá nínú ìgbà ìdáàbò. àwọn òṣèlú náà fi fi àwọn pọ́nífẹ́ǹtì báyìí síbi ẹni òyò kàkà torí wípé bẹ́ẹ̀ bí ti fẹ́ fún kéèyàn yọ kàkà ọlọ́wọ́ bá lè fi ọlá ó fẹ́ràn bẹ́nẹ́fìtì yẹn púpọ̀ kí ni bẹ́nẹ́fìtì náà ní pé kẹ́lẹ̀ kan lọ zàká láwùjọ ọ̀gá kó rí owó títí gbé kalẹ̀ tó lọ zàká bẹ́nẹ́fìtì ẹni tó lọ zàká wọlé láti tó lọ sí nìyẹn kó tó lọ sí pọ̀ kó tó bá àbẹ́nà mọ́ lọ zàká àwọn mẹ́rin tó lọ sí nù kó tó lọ sí pọ̀ káà mẹ́rin tó lọ àwọn mẹ́rin tó lọ sí nù nígbà tó wọ́n bá yọ òbí sátẹlẹ agbàdo kátẹlẹ òbí ọmọ kátẹlẹ ilé ìwòsàn ṣe kí lójú kọ́lá wọn wà káàtì àwọn gọ́ọ̀mẹ́ntì tó lé tó lé báwọn má bẹ kéèyàn wọ́n yọ̀ kàkà torí pé wọn ò ìtọ́nà ọba àdéhùn láti kalẹ̀ fún akẹ́kẹ́ tó ń wẹ́ síà pàkè báwa mùsùlùmí àwọn yóò jẹ káàtì àwọn olóòjì. ẹ wàá wọ̀ ọ̀rọ̀ pàdé wọn lówó kó wọn yọ̀ kàkà òbí ọ̀ apẹ́ ní owó tí ò ní láti nà lọ́kà pé kéékèèké owó tẹ̀ fún wájú bẹ́ẹ̀ ni ẹ̀ bẹ́ẹ̀ á ń ra ẹ̀sì ilé ìjọba ẹ̀ kan náà àmì ìsàkà tó ń sọ tó ń pè bẹ́ẹ̀ nìkan sí à ń jẹ tó ń lọ òkú dá bísíǹnẹ́sì sílẹ̀ sẹ́fún tó lọ sí pọ̀ ó lọ fún wọn lọ bàtà bísíǹnà òkú bẹ́ẹ̀ wọ̀ láyé ìdíbò bá wù pé ókè bàtà kánilábà wọlé ní ọ̀ àlọ́ ìlànà ìlú òkú bíi two hundred ọ̀ àwọn alẹ́ ti dùn wọ́n á bá wà lọ́wọ́ yìí làkà tọdún mi kò wúlò kò sí sẹ́tọ́lọ̀ bẹ́ẹ̀ tàkà wọlé sọ́dà pọ̀ lè tó ṣe yẹ zaka bẹ́ẹ̀ àti pín àtòkà ìfẹ́jì kan fẹ́ nígbà tó lọ sí pọ̀ ẹnìyẹn náà ló tún lè máa fà wọn ayọ̀kọ́ ní wọ́n tí ń dàbò sọ̀kalẹ̀ sọ̀kalẹ̀ lé gbogbo àwọn àbá náà tí wọ́n tún sàkán tó sàká lọ́dọ̀ wọn kò sí pé àwọn kan tó yẹ kó wọn sàká lómi náà fi wọ́n pọ̀ lọ́wọ́ ẹ̀ tó lọ tó ṣe mọ́lẹ̀ ẹ̀yin náà dábọ̀ wá ju ọlọ́wọ́ ọlọ́wọ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ yìí náà akórúkọ mi dáadáa ìṣẹ́gun lọ àdìmọ́lẹ́kùn sálámù àdìmọ́ wọ́n rà lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ ẹ̀kọ́ pẹ̀lú ọ̀nà ọlọ́wọ́ àwọn kò wọ́n ti ní ọjọ́ mẹ́jọ òní tá a bá délé ni nínú àwọn àléébù àyọkápẹ́ àwọn àbùkù tó wà fún ẹ̀yàn máa ta wọn nínú bíi márùn-ún àti mẹ́fà táwọn àbá àbùkù wa ọ̀kan la tó mú bẹ̀ lé ní kọ́nà ọjọ́ mẹ́jọ lọ àwọn àtẹ̀síwájú wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ ara